kò ṣe má ní ni àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú ilé obìnrin ni mí òun. àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. máa rìn máa ṣoge máa rìn gbẹrẹ bí ẹni ẹgbẹ́ ń máa tó sẹ́ lá. ojúṣe mi gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ. ẹ kúrọ̀lẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń darapọ̀ mọ́ wa ṣàlàáfíà náà lẹ́wọ̀ ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa obìnrin ni ní ibi tá a ti máa ń sọ gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn obìnrin láwùjọ orúkọ mi ò tí yí padà ó fún mi láyọ̀ ọmọ ọ̀ṣọ́ aya fún wọn ló ń kí yín káàbọ̀ lẹ́kọ̀ọ́ sí ẹ wọ́n bá ṣe máa ń ṣe èmi nìkan kan ni wà lórí ètò wọn baby girls mi náà ṣe kí ni àwọn náà wà níkàlẹ̀ ẹ jẹ́ kó máa ṣe ẹ̀lú sẹ́yìn ara rẹ̀ agbónilé a kí àlejò mi kí gbogbo ojú tó wò mí ní gbogbo tí ẹ ti ń wò mí ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa bẹ́ẹ̀ ni kò ní di adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀tẹ̀ darapọ̀ lórí àkọ́tún ètò tòní ètò obìnrin lèmi lórí ìkànnì Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn àyè tó rẹwà orúkọ tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pé olóyìnbó òun náà ló bá dé èmi Rachel Roberts alóde of Chelsea náà ló ń kí yín káàbọ̀ sí àkọ́tún ètò tòní ẹ ti mọ̀ pé ẹ lórí ètò yìí ẹ mẹ́ta náà la máa ń ṣètò nítorí pé mẹ́ta ni wọ́n ní kì í ṣe kíni ni kì í dọ̀bẹ̀ ẹ̀yìn ẹ aya ọ̀kẹ́ òun náà bẹ mi yóò nígbà mẹ́ta máa ń dọ̀bẹ̀ pọ̀ jẹ́ pé kò kàn nígbà ni ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín obìnrin ni mí mo lérò pé yín dáadáa orúkọ tèmi kò ju Eh, ẹ jọ mo níbo níbo níbo ní àgbo mẹ́ta ti tí kíkọ bá yẹ tí kò bá fọkọ. tí kò bá fọkọ báwo ló ṣe fẹ́ fọkọ téèyàn kan ò bá débẹ̀ kí ló fẹ́ dànù. tẹ́lu mi bá débẹ̀. ẹ̀yin tẹ ẹ̀yin ti gbọ́ bẹ̀ sórí àrò méjì rí kó má dànù. ẹ dáhùn tí kò bá fọkọ àti tẹ́lu bá tẹ́lu bá yanjú sí ẹni tí wọ́n pè. pàápàá jùlọ àwọn àgbà ni wọ́n sọ̀rọ̀ ẹ sọ pé àwọn àgbà ilẹ̀ wa wọn ò gbọ́ kọ́ twenty four twenty twenty twenty kí ni cent mi lára báyìí. ibi twenty hundred. <laughs> ayé ti ayé ti yí padà. ayé wo ló yí padà ibo ló yí lọ. àrò mẹ́ta ń dọ̀bẹ̀ ẹ̀nu how. níbo. ẹ̀yin ará lé ọ̀rọ̀ yìí. mo ti sọ fún yín tí ẹnìkan bá débẹ̀ tí wọn bá ẹni tí wọn bá fìwé pè tó débẹ̀ iṣẹ́ àrùn mẹ́ta àdánù tàrùtàrùtàrùtàrù. iṣẹ́ àrùn mẹ́ta ló wà dá ọbẹ̀ nù bẹ́ẹ̀ àbí èèyàn kan ló lọ bẹ̀ ló tó bá ká ẹni ẹ mọ́ bẹ́ẹ̀ kọ́. èèyàn ṣàlùbí rẹ̀ tó bá ká mọ́ bẹ́ẹ̀ kọ́ náà ó yẹ lò ó jẹ́ bẹ́ẹ̀. ṣe béèyàn ló jẹ́ bẹ́ẹ̀. ṣe èèyàn láti ẹ ṣọ́ra o <laughs> ẹ ṣọ́ra fún mi olùwàwọ̀ pẹ̀lú oníṣẹ́rí aya ọ̀kẹ́ yìí tó ń bá ah, ah. tó ń gbẹ ìbẹ́ẹ̀ ní sọ́wọ́n ń lé lórí àròmẹ́ta mi kàn sọ èmi kàn sọ mo kàn mo kàn wà practical. ṣé ìjọ rẹ sọ pé ayé ìgbà yẹn la àròmẹ́ta kì í dọ̀bẹ̀ náà ayé ìsìn àròmẹ́ta dọ̀bẹ̀ mi sọ pé láyé ìsìn. ẹjọ yóò rẹ ìjẹ kì í ṣe ọbẹ̀ aláró ìtẹ̀fọ́ bóyá àròmẹ́ta dọ̀bẹ̀ ẹ jẹ́ ká fi lé ẹ jẹ́ ká fi lé anyway iṣẹ́ ẹ wà dáadáa. a wà dáadáa a wà bí ẹ wà ó ń o kò yé mi o mo rí ọmọbìnrin kan tó ó ṣàpariwo ó sọ fún ọ̀rẹ́ ẹ̀ kan pé gbogbo nǹkan ò lọ déédé mọ́ nínú ìgbéyàwó wọn pé ṣe tóun bá gbélé mọ̀dà kó òun mọ̀ gbé tóun bá ṣe kọ́kọ́ òun tó nífẹ̀ẹ́ òun tẹ́lẹ̀ hmm. ó ti wá dà pé ó ti fẹ́ máa lẹ́lòmí síta hmm. ni wọ́n béèrè kí nìkan tóun ṣe tẹ́lẹ̀ tí ó ti yí padà wọ́n lòun ò máa ṣe kankan pé in fact gbogbo ìgbà lòun máa ń kọ sílẹ̀ pé òun máa access ara òun òun tẹ̀ máa ń pa ọmọ òun gan pé is something i'm doing that i don't used to do before nǹkan kan pé torí ọkọ òun ti yí padà ni wọ́n wò pé ah, ìyẹn wá lọ lé wọn lọ́jọ́ wedding um, kí tẹ̀ gba fọ́tò mi nígbà oṣù kan kọjá. ẹ gba fotogáfà tó tẹ́tẹ́ lè mú tẹ́lẹ̀ so mú tó bá ṣe yámayàmá ibi gbà tèmi o gbà tèmi nígbà wo lè gbà lẹ́yìn oṣù mélòó. bí a ló tó mẹ́kọ̀ọ́jú oṣù kan lọ wọ́n ti gbé wá wọ́n ti gbé wọ́n ṣẹ́tù láti ìlú Ọ̀ṣun wọ́n gbé wá sí ìlú Èkó pápá. ìgbéyàwó mi ti pé oṣù mẹ́sàn-án wá. ìkọ́nù ẹnìkan tá a jọ lẹ́yìn ìgbà tí ti ẹ pé ọdún kan ọdún kan gbà ló ṣẹ̀ṣẹ̀ rí bá. ìdẹ̀sí bàtà pé ni mọ́ òun náà sídẹ̀ǹtì ni sídẹ̀ǹtì yẹn náà ìdúró yẹn ò ṣe bàtà dẹ̀ wó pé kébé a bí oṣù mẹ́ta sí mẹ́rin. kò fi kára mi yá. níbo lẹ tún wà ń ṣe ẹ wo mò ń bọ̀ lẹ́kọ̀ọ́ lọ́la mo it is well anyway ẹni tó bá rí fọ́tò mi gbà yẹn ló máa wò pé ah àyípadà kan wà lá ìwọ ọmọ yìí nígbà pé ìgbà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yẹn bíi size six yẹn ah. ní tí o ti di size two. ibi tọrọ yìí lọ ti yé so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún padà ó wá wo family picture nígbà tó ń dúró de ọ̀rẹ́ ẹ̀ wá ah, ah, gbogbo ṣe straight gbogbo ṣe fine but ní ìsìn kì í ṣe pé wọ́n di ẹgẹrẹ bìtì bẹ́yẹn like wọ́n kàn án wọ́n rí rúùmù rúùmù wọ́n ló fi wọ́n ti kúrò ní wọ́n ṣe wà tẹ́lẹ̀. ìyẹn ni lédi ẹ wá ní mo kúrò àwọn ọkùnrin sí ó ti ṣe kínní sí mo máa wá bó ṣe máa padà sí bẹ́ẹ̀ ṣe wà yìí báyà bó ṣe ń ṣe báyà pé mo ṣe gẹ́ẹ̀tì mo ṣẹ̀ṣẹ̀ yé mi ni mo ṣẹ̀ṣẹ̀ yé mi ni ìyẹn ló wá bí ètò afẹ́sọ lẹ́yìn àyípadà lẹ́yìn ọmọ bíbí ó mọ̀ pé ara yàtọ̀ sára àwọn míì wà tó fi máa bí fifty bó ṣe wà náà ló ṣe máa wà hmm. àwọn míì wà tó yẹ pé kí ìmísí ọlọ́run kan ìmísí ló ń dúró dè ìmísí kékeré ìmísí ti jìnnà jù ìmísí ti jìnnà jù kẹ́lómi kan mú mi <laughs> omi lásán lásán omi tọ́lọ̀ lọ́wọ́ rẹ̀ omi tọ́lọ̀ lọ́wọ́ ń dúró dè wọ́lẹ̀ ti ṣẹlẹ̀ báyìí ẹ mọ̀ ẹ̀yẹ̀ mọ̀ tábàdé nìkan wò ó èmi máa ń sọ ọ ọlọ́run mi ò ń ṣèyàn tó lẹ̀ pa ọlọ́run tẹ́lẹ̀ ń ṣe pa. ọ̀gbọ́n tó hmm. lórí yẹn sọ pé ọlọ́run gbà ọlọ́run fẹ́ ọlọ́run gbà. Hmm. kòkòrò dirú ọlọ́run tó ń fi mú so tí ọlọ́run tèmi bá jẹ́ tọ́lọ́run mi bá chọ́bì turning fat here in the right places èmi ọmọ ẹ náà mo ń láti chọ́bì o. wọ́n ṣàṣọ pé ọlẹ́wà ní àwòrán ẹ̀ àti ní ìrísí. bẹ́ẹ̀ ni I am wonderfully and beautifully made. after the image and the likeness of God. Ah, ṣé ọmọ ọmọ ìdẹ́pẹ́lẹ́ olùdábìtàn ṣé ọ̀rọ̀ yìí mọ́ ní ọ̀rọ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé kò wù mí kí n sọ lórí ètò yìí nítorí bó ṣe jẹ́ àmọ́ à ń sọ fún àwọn aráalé náà ní kọ́ lè gbọ́ àyípadà lẹ́yìn ọmọ bíbí ṣé báwo ni kì í ṣe sọ ṣé ewu ni àbí àbí ṣé blessing ni ká pè ní o àbí ṣé ó máa ń túlé ni àbó máa ń dalérú ṣé ó ń tu ni ṣé ó ń tó ni àbó ń dàrú ayé ọ̀kẹ́ nǹkan náà yàrá yàrá ti bẹ́ẹ̀. ìfọ̀kọ́tà láti máa bẹ̀rẹ̀. wọ́n ní pé ìrírí làgbà bẹ́ẹ̀ ni o ṣe ń bẹ̀rẹ̀ èyí tí wàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilé lè ti kú tó táwa alẹ́ láti ẹ̀sìn kí lẹ wí mà. gẹ́gẹ́ bí ayabíyè ṣe sọ lẹ́ẹ̀kan pé a yàtọ̀ sára ẹlòmíín wà tó jẹ́ pé ó kàn ti rọra wọlé ọkọ yẹn lásán kó kàn sí ara ní ìsinmi díẹ̀ mm-hmm. oorun yẹn kàn máa kọ fún láyè ó yàrá máa bá tọ̀ sọ́nlẹ̀ kó máa bá ta láyè díẹ̀ mm. ó ti di fùn mm. ẹlòmíì dẹ̀ wà tó jẹ́ pé kò ní kúrò mi tó wà bẹ́ẹ̀ ẹlòmíì wà tó jẹ́ pé tó bá ti ní oyún tó ti bímọ lè máa ṣẹ̀ṣẹ̀ wá máa rí àyípadà ṣe rí hmm. oyún. ọ̀pọ̀lọpọ̀ a lè sọ pé bóyá eighty percent obìnrin ló máa ní ara wọn máa ń yí padà tó bá ti wà nínú oyún. bóyá tó lè dá lóyún. bẹ́ẹ̀ni ẹ tí ìrẹ́ ni tó jẹ́ pé bóyá ibi tó tó fine tó tó pupa tó ṣe gbogbo ẹ jẹ́ kó lóyún tán mm. imú rẹ̀ bá wá dúdú họ́họ́họ́. alólọ́rẹ̀ mi kan tí mo mọ̀ tó bá ń gbọ́ baby girl for life. for life. nígbà tá a wà nílé ẹ̀kọ́ gíga ọmọ yìí kò sí bó fẹ́ ṣe ọlọ́mọge àsìkò kínní kan wọ́n ṣàwárí pé ó wá tí ó ti ṣègbéyàwó ti ṣe ló wá ń sẹ mo níta lélẹ̀ yìí. ẹ jọ ṣé mo mọ̀ yín rí ní mo lẹ ti wá. mo lẹ gbé ró lórí tó bá rórí tó bá rí mú tó bá mo ní kí ló dé wọ́n dúró ah, ní ìṣẹ̀lẹ̀. àwa ni wo. Hmm tí ẹ ń pọ̀ lóluwa ìwà rẹ̀ wá ṣe kíní kan kò parọ́ ọmọ mo gbé before àti half time mo gbé sẹ́gbẹ̀ẹ́ ara ṣáájú ìgbéyàwó àti lẹ́yìn ìgbéyàwó. ṣọmọ pé ìgbà kan wà tí wọ́n ṣe kíní yẹn lórí fọ́nrán tí wọ́n ṣe challenge yẹn pé before and uh, during pregnancy mm. ẹ wá máa wọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin mm. so kò ń ṣe pé èmi lọ́dọ̀ tèmi kò ṣe kò sí pé bóyá ewu kankan wà ń bẹ̀ ó kàn yẹ kí obìnrin ti mọ̀ pé òkè tó bá ti tó àsìkò báyìí àyípadà kan máa wà kí n dẹ̀ máa kí n má feel bad nípa ẹ̀ ó dẹ̀ yẹ kí àwọn ọkùnrin náà ká jẹ́ káwọn ọkùnrin kó yé àwọn ọkùnrin torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa ní à ah, lẹ́pa ni mo fẹ́ mo fẹ́ fẹ́ lẹ́pa ó dẹ̀ fẹ́ lẹ́pa yẹn tán lóòótọ́ ó di kiri ó wá yẹ kí ó wá yẹ kí wọ́n dá irú àwọn ọkùnrin yẹn lẹ́kọ̀ọ́ pé arábìnrin tó di pé ó sọra ẹ̀ ń ṣòun ló fà wá ní hormones àti jẹ́ ẹ mọ̀ pé ó ní ẹ̀gbọ́n kan bí ọdún bíi márùn-ún mẹ́fà sẹ́yìn tí mo mọ̀ ẹ̀gbọ́n yẹn títí dìsè kò tí ì fẹ́yàwó kí dẹ̀ nìdí tí òbí ìfẹ́ gbogbo obìnrin tó bá ti rí torí ọlọ́run fún ìyá àti ẹ̀ lórí ọ̀fẹ́ gbogbo àwọn lẹ́yìn ìgbà tí ẹ̀ ti bímọ mẹ́rin ojú ó dàgbọ́ lọ́ládé tó ṣe lára jù wọn ni màmá ṣe ní fúlàtọ̀ ní gbogbo ẹ̀ ṣe ṣe orí ọ̀fẹ́ tó lọ́ fún ẹni tí mo lè ń sọ ìlú kéré tán agbábẹ́ ọdún mẹ́wàá lọ́wọ́ tí ohun tí bọ́dá yìí ti pàdé ọmọbìnrin tó ń pàdé iléeṣẹ́ ilé mi fẹ́fẹ́ kí ní kan pẹ̀lú wọn ọ̀tọ́rọ̀ bá ti ń lọ wíyá jẹ́ ní ọkàn kí ẹ ń lé irọ́ ni o ó fẹ́ lọ wo mọ́mì ẹ̀ ni o ó máa lọ wo bí ìyá ọmọ yẹn ṣe rí hmm. tó dàá lè mọ bí ọmọ yẹn ṣe máa rí lọ́jọ́ ọ̀la tó bá ti pẹ́ ni ìyá yẹn sọ̀ra gidigidi gbà lẹ́nu bó dẹ̀ ṣe ń bá lọ títí ti sẹ́yìn mọ̀ sọ ìkọ̀tí ìsísọ oní nǹkan ṣe òye níyàwó ẹni sùúrù ibi tí mo lọ ni pé lọ́ládé sọ kí nìkan lẹ́kọ̀ọ́ pé ó ṣe pàtàkì ká dá ọkùnrin lẹ́kọ̀ọ́ kì í ṣe pé ká dá wọn lẹ́kọ̀ọ́ nìkan torí tàbá ní tọ́ra wa àwọn ọkùnrin mọ̀ wọ́n kàn fẹ́ kí obìnrin ó ní nǹkan táwọn olóyìnbó ń pè ní mo fẹ́ sọ ní English they want you to bend over your back hmm. for them wọ́n fẹ́ kó sùn sílẹ̀ àwọn kan gborí ẹ kọjá tó o bá tún ṣe dáadáa ó láti láì dáadáa kó o lè flat tó kó lè flat tó kó lè gba orí ẹ kọjá ó yẹ kó rí bẹ́ẹ̀ ìdí ni pé àkọ́kọ́ bọ́nà ṣe dá olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kí ọ̀rọ̀ oyún tó tiẹ̀ wọ́ rárá rárá bólúkálukú ṣe máa wà ó yàtọ̀ mo sọ lórí ètò yìí tá à ń sọ̀rọ̀ sísanra ní ìwé àsọjù mo nígbà kan wà tó jẹ́ pé ó níyà kan ní church ó wọ́n tó ẹgbẹ́ mi ẹ̀mí àtàkọ́bí ẹ̀ ní ẹgbẹ́ ẹ̀yìn lè lè pa ẹ̀ tiẹ̀ lè mọ̀ pé ọmọ ti jábọ́ lára bàbá bọ̀ dórípà ti mọ̀ pé dórípà mọ́ tó bá pàdé ẹni títí àwọn ọkùnrin mi ìgbà ṣiṣẹ́ yéèsì ìdúró bẹ̀rẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ torí pé irú ara ti ọ náà èmi dẹ̀ ní ní àkókò tí mo sọ̀rọ̀ mi ìdí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí nǹkan mo sọ̀rọ̀ ajú màmá yẹn gbogbo ìdíre gbogbo ẹ̀ gidigidi <laughs> gidigidi bọ́lá ṣe fún olúkálùkù ni mm-hmm. kò dẹ̀ sí nǹkan pọ̀ tí ẹlòmíì gan lè ṣe sí òbá àti ẹlòògùn kó ló fẹ́ ṣe weight loss nǹkan tó kàn lè ṣe ni pé kò ṣe kárẹ̀ ẹja fáfá pé òkè kì í ṣe pé kò sùn kò jẹ tó dáa kárẹ̀ ẹ̀dẹ̀ ẹja fáfá ẹ̀wọ̀n pé èèyàn lè sanra kárẹ̀ ẹ̀dẹ̀ ẹja fáfá ju ẹlẹ́pà míì ẹ̀ pé pé lọ́mú kínní níbẹ̀ bó ṣe máa wọ́ rẹ̀ kó tiẹ̀ tó dìde gan ẹ̀ fi àlọ́bì lọ́dẹ̀ ẹ̀dẹ̀ àwọn ọ̀rọ̀ wọ́n mí ìdẹ̀wà tó jẹ́ pé tí mọ́tò mọ́tò èkó bá ń lọ wọ́n bẹ́ wọn ní wọ́n bẹ́ wọn ní wọ́n ara wọn fúyẹ́ torí pé wọ́n ti ṣe àwọn nǹkan tí ó yẹ kí wọ́n ṣe orí ọ̀fẹ́ tọ́lọ̀ ń fún olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ṣáájú ìgbéyàwó nìyẹn lẹ́yìn ìgbéyàwó èmi ò bóyá ó ní àǹfààní tí àtọ̀ ọkùnrin máa ń ṣe ní ara obìnrin ṣùgbọ́n àwọn oníwà tó jẹ́ pé tó bẹ́ẹ̀ ni ibi tí màmá ti tó bẹ́ẹ̀ náà àwọn míì tó jẹ́ pé lẹ́yìn bá ṣe ìgbéyàwó láì tí lóyún rárá wípé wọ́n kàn ṣe ìgbéyàwó wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbaṣẹ́ olúwa sára gbogbo ara wọn á ti ṣe rùmúrùmù àwọn èèyàn á ti sọ pé ó ti yàtọ̀ kíní kan kìnìún kan ààrẹ ti ń yàtọ̀ irú ìyẹn sì ṣé nìyẹn fúnra rẹ̀ ló sọ pé dandandandan mo fẹ́ ṣe kíní. <laughs> àkáǹtì wo lèyàn fẹ́ kọ sí kó tó wá kú ti oyún oyún ojú tèmi fi wù ọ́ ni pé àwọn olóyìnbó pé kíní kan ní natural phenomena ìyẹn ni pé àtọ̀dọ̀ Ọlọ́run wà ní bọ́lọ̀ bá ṣe sọ pé oyún ẹ̀ ṣe máa ṣe é <coughs> bẹ́ẹ̀ ló ṣe máa ṣe é àwọn kan wà bí lọ́ládé ṣe sọ tó bá pa lóyìn yẹn ni wọ́n á fẹ̀ ojú adúdú ẹlòmíì à ń gbogbo ṣèpọ̀ ẹ̀ torí gbà tẹ́lẹ̀ ẹ̀kọ́ rẹ̀ akọ̀wọ́ wá ni ẹsẹ̀ á wú ẹlòmíì nínú oyún yẹn tó dẹ́ pé ó máa sẹ́ẹ̀sì pa. ẹ máa rò pé ẹ máa wò pé ẹ wò pé ó ní ẹnìkan tí gbogbo wa mọ̀ ní orí ètò ìyàwó ọ̀gá wa kan gẹ́gẹ́ bí ọkùnrin tó bá tẹ̀wọ́ kọ́ fẹ́ ṣe ìgbéyàwó nǹkan àkọ́kọ́ tó yẹ kó mọ̀ ni pé oyún wá ń jẹ́ kéèyàn yí padà. Hmm. èmi gbà pé ó jẹ́ ọ̀dọ́ foolish kọkùnrin sọ pé kò kàn padà gbé sọ pé kò dáa kóbìnrin padà àmọ́. ẹ mọ̀ pé ẹ ṣe rí nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé kì í ṣe pé nídìí tèmi rí sí ni pé ọkùnrin mi mọ̀ wípé at some point ní ìgbé ayé èèyàn even àwọn fúnra wọn changes máa wá ìdàgbàsókè máa wá a máa grow sí ẹ gbogbo oúnjẹ tá à ń jẹ yìí náà ó níbi tó ń lọ bẹ́ẹ̀ni ṣe understand ó níbi tó ń lọ fáwọn ọkùnrin ó níbi tó ń lọ bó ṣe bó ṣe ń dàgbà sí nǹkan tó ń jẹ màmá ṣe nù ó síra ò jẹun dédé ò jẹun àárọ̀ lásìkò kì í ṣe one zero zero kì í ṣe zero zero one ẹ understand àárọ̀ ń bá tọ̀sán tọ̀sán ń bá ta alẹ́ bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní kò yẹ ká máa ṣe bẹ́ẹ̀ pé tó bá ń jẹun bẹ́ẹ̀ yẹn mi ò mọ ọgbọ̀n ó nọ́mà nítorí kò yé mi ní ẹni tó sọ pé dandan ni ká jẹ breakfast lunch àti dinner àmọ́ ká tiẹ̀ sọ pé òkè bó ṣe rí nìyẹn adẹ̀ ń jẹ́ ara ń dán òun ah, yọ ṣe yọ̀tọ̀ ṣé kò yẹ kí inú ẹ̀ máa dùn pé owó mi ò tàbí kìíní kan lára ẹni yìí o nǹkan ibi tó wá bàjẹ́ sí mi wípé a mọ̀ pé oyún ń yí padà a mọ̀ pé marriage ńgbà mi ẹ mọ̀ nígbà mi tó bá ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó tó bá lọ fún wọn ní mu kò sí nǹkan tó ní jẹ tán hmm. kò sí eré ní ṣe hmm. kò gbogbo adẹ gbogbo ẹlẹ ọkọ balẹ̀ imagine fún bí méjì wo àtọkọ ẹnìkan wà tẹ lọ sí ibi kan tó yẹ pé. nígbà tó bá dé làwọn wọn kọ́ màsá jẹ wàá jẹun wàá sùn wàá sùn ẹ sùn ẹ gba kíní sára ẹ sinimá àbí nǹkan ẹ tún ṣeré bí jáde ẹ ti bá. mo nǹkan tó ń ṣe nìyẹn jẹun sùn gbé nǹkan sí nǹkan jẹun sùn gbé nǹkan sí nǹkan ó tán ẹ sọ fún mi ẹni yẹn fún two weeks àti ẹni tó ṣe kókó làálàá agége <laughs> ọ̀rẹ́ mi kìnnìkan tó ń já síbí já sọ̀hún ò lè gbá àwọn méjèèjì sẹ́yìn rárá ọkùnrin tó bá wá lóye yẹn yẹ kó mọ̀ pé at some point nínú ayé ìyàwó òun tá a bá fẹ́ bímọ torí ọ̀rọ̀ ọmọ bíbí ń sìn ó ti mm, gba ó ti gba kájókòó kájọ máa rò ó tó bá ti jẹ́ pé a fẹ́ bímọ oṣù mẹ́sàn-án èèyàn dẹ̀ la fẹ́ bí sí ayé yìí <laughs> oúnjẹ wà jẹun á dàgbà nínú onígbò ń jẹun fúnyàn méjì ó yẹ kí ọkùnrin yẹn gan kó gbóríyìn fọmọbìnrin nǹkan kí tí ò bá sọ ọ́ dà mm tó bá wá padà o tó bá bí tán of course gbogbo àwọn tí mo mọ̀ dáadáa tó pọ̀ jù náà tí mo mọ̀ tó bá bímọ tán wọ́n máa ń padà sí ọmọ ṣe pọ̀ nítorí kò sẹ́ kì í ṣe kò sẹ́ náà tó nífẹ̀ẹ́ sí kó kàn ṣe fàkìyà kó kàn kó má kó má smart kó má ṣe kò sí bó ṣe lè kéré jù kọ́ ṣà máa fà díẹ̀ díẹ̀ wọ́n máa ṣàfẹ́ fà pé káwọn tiẹ̀ balance díẹ̀ ó lè máa wá dàbí bó ṣe tẹ́lẹ̀ o àmọ́ díẹ̀ wà ń bẹ̀ ẹ wo èèyàn ara ilé òun náà láti sọ látàárọ̀ àyípadà lẹ́yìn ọmọ bíbí ṣé ó máa ń tún ṣe ni àbí ó máa ń tú ká bẹ́ẹ̀ ni ẹ já dókè lọ nígbà tá a bá padà dé ètò náà yóò máa tẹ̀síwájú. kò ṣe má ní ni àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú obìnrin ni mí òun àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá máa rìn máa ṣoge máa rìn gbẹrẹ bí ẹni ẹgbẹ́ dùn máa tún sẹ́ kò ní rí ti gbọ́. ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ìyàwó gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ mi. Hmm. káàbọ̀ padà orí ètò obìnrin ni mínà láṣẹwà lórí ìkànnì Kaftan television yorùbá kí là ń sọ lórí ètò lónìí òun náà ni àyípadà lẹ́yìn ọmọ bíbí pàápàá jùlọ ní apá ọ̀dọ̀ àwọn obìnrin a sì ti sọ oríṣiríṣi lórí ẹ̀ àmọ́ ó ní apá kan tí mo tiẹ̀ tó fẹ́ ka lọ́wọ́ sí ìyẹn ni pé mo sọ̀rọ̀ ìbálòpọ̀ lẹ́ẹ̀kan láàrin ọkọ àti ìyàwó àti pé ó ṣeé ṣe pé kí ó ní àǹfààní tí àtọkùnrin ṣe lára mo sì kà nígbà kan tí wọ́n ní fún ọkùnrin ẹ̀kan ṣo tó bá jáde lára wọn oúnjẹ ọ̀sẹ̀ mẹ́ta ibi tí mo dẹ̀ ń lọ ni pé ẹ̀dẹ̀ mọ àwọn ọkùnrin bí a bí ẹ̀dẹ̀ta lọ́sẹ̀. ẹ̀yin sùrẹ̀ ní ṣẹlẹ̀ ká máa ṣe díẹ̀díẹ̀ ẹ̀kan ṣo tó bá jáde lára ọkùnrin oúnjẹ mm. ọ̀sẹ̀ mẹ́ta mm. ẹ̀kan ṣo tó bá jáde lára obìnrin kan èmi ìmọ̀ pàtó bí ẹ̀ka pàtó obìnrin nǹkan tẹ́kílẹ̀ ń wá. ẹni sùúrù ẹni sùúrù wọn ní oúnjẹ ọ̀sẹ̀ mẹ́ta yìí ibi tí mo lọ ni pé tí oúnjẹ ọ̀sẹ̀ mẹ́ta bá ń jáde lára ọkùnrin lẹ́ẹ̀kan ṣe tó dẹ̀ jẹ́ pé láàrin ọ̀sẹ̀ kan ọkọ ọkọ yẹn máa jíyàn bí ẹ̀mẹ́ta ní nǹkan lóru àbí. Ah, ẹni sùúrù òru sì wọ́n fi ń sùn bẹ́ẹ̀ ni àtọ̀sán àtàárọ̀. ní òkà kan ṣáà fi ṣe tàwọn. Mm pé òkè lẹ́ta ó kéré kan báwọn yẹn wá ṣe ń ṣe ẹ̀mí pé. kájà sọ pé bí ẹ̀mẹ́ta lọ́sẹ̀ àbí ó kéré tán lóru lóru mm, ọkùnrin àmọ́ òpó òun ò sanra ṣùgbọ́n jẹ kan náà làwọn ń jẹ mm. àbí ìyàwó dẹ̀ ń sanra mm. ìyàwó ń jẹun ọ̀nà méjì bẹ́ẹ̀ ni torí màtó bá jẹ oúnjẹ gangan tán. àwọn ò lè sanra. wọn ò lè sanra. because wọn ò jẹ́ kí oúnjẹ ìbáṣe ẹ̀yọ̀ kan ọ̀sẹ̀ mẹ́ta ó yẹ kó kọ́kọ́ jẹun ọ̀sẹ̀ mẹ́ta yẹn. kò tó kò tó padà. ṣùgbọ́n bọ́lá ṣe bless wọn like wọ́n tún dá padà. wọ́n ti gbà wípé àwọn ti ṣe kí wọ́n ti gbé ní ah, ọ̀hún. wọ́n tún lọ ìjẹ́ mi tún jẹ́ kí dé. ọkùnrin lè máa wò pé ẹgbẹ́ tóun ò sọ̀rọ̀ ṣùgbọ́n òun náà mẹ́ntẹ́ kìíní kan torí ẹ̀ lómi ìmí inú àwọn bàbá yẹn àtàwọn ọkọ yẹn àwọn fẹ́ máa wọ pé ṣùgbọ́n jẹ kan náà ń jẹ nílé mo tiẹ̀ jẹran ju ẹlọ kan sanra mo sanra o tiẹ̀ o lè kóra jọ kó o kọ̀ǹtúrà rẹ kò dẹ̀ rí bẹ́ẹ̀ kọ́tà yẹn fi ilẹ̀ ojú bàtà wà nílẹ̀. ó dẹ̀ yẹ kí ó yẹ kí ọmọ ṣe sọ pé wọ́n nílò ìdánilẹ́kọ̀ọ́ àmọ́ lọ́ládé wọ́n mọ̀. ẹ ṣe fún ìdánilẹ́kọ̀ọ́ yẹn pàápàá jùlọ tẹ jẹ́ kí a mọ̀ wípé oúnjẹ ọ̀sẹ̀ mẹ́ta <laughs> làwọn ọkùnrin ń wé ìsìnkú níbi ẹ̀mẹ́ta ló ń pàdánù. wọ́n fi ń ta ìyàwó wọn lọ́rẹ̀ kẹ mọ àwa là ń bá ẹ jẹ lára àwọn àyípadà tí mo fẹ́ ká tọ́ka sí èyí tá a mọ̀ pé gẹ́gẹ́ bí obìnrin tó máa ń sábà ń ṣe wà ọ̀ tá a máa ń pariwo ẹ̀ síta jù hmm. tá a bá ní ká wo ká fi ọmú obìnrin ṣe ah. ká fi ṣe àpèjúwe hmm. nígbà míì tó bá ṣe bó ṣe wà lópèké hmm. ẹ jẹ́ mo fẹ́ jẹ́ ká mu díẹ̀ díẹ̀ mi mọ̀ bóyá bẹ́ẹ̀ ló ṣe rí o wọ́n sọ pé obìnrin tó bá ti tó máa fi díẹ̀ múlẹ̀ lórí rẹ̀ wọ́n mi wá mo fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ni wọ́n ní wúndíá àwọn obìnrin tó ti fọwọ́ kan ẹ̀ kó wúndíá ti póríṣiríṣi ń tà sí àwọn wúndíá mi wà tó ẹ̀ pé ń tán ṣe tíbẹ̀ ni wọ́n ti ṣe àwọn tó ti dánwò ó kọjá be careful àmọ́ bóyá ká ṣe classify wọn sí wúndíá wọ́n ló ní bí ọmọ wọn ṣe máa ń rí náà tó ti ṣe wúndíá ó kì í ṣe wúndíá díẹ̀ ká sọ pé wúndíá tẹ́ ti rìnrìn àjò mm. <laughs> o kàn tí ì ṣe tìbítìbí ni but ọwọ́ ti bà á ní lóòrèkóòrè nǹkan kan ó ti lọ mo fẹ́ mọ̀ ṣọwọ́ bíbà tó ń ba ọ̀hún yẹn ṣó lè fà á kó yí padà yẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bá a ṣe wà ní sísí tí kò sí kankan tó ṣọmú wa kó tó di pé ọlọ́run gbé wa sọ́dọ̀ dáàdì kan tó tó sanwó orí wa tó bá gbé wa sílẹ̀ táwa bímọ tán dáàdì mu ọmọ mu ọmọ kìíní mu ọmọ kìíní mu mo fẹ́ mọ̀ àwọn kan dẹ̀ wà tá a máa ń rí tó yẹ pé bí ọmọ wọn ṣe rí nígbà tó ṣe ṣe sísí bẹ́ẹ̀ náà ló ṣì wà ẹlòmíì tó bá tó bá rù díẹ̀ ọmọ ẹ̀ náà rù tẹ̀lé ẹlòmíì tó bá sanra tó bá sanra sí ọmọ ẹ̀ náà gbéra dìde so mo fẹ́ mọ̀ because tabanika wà yípadà yìí níbi ọmú pàápàá jùlọ ó máa ń wá bẹ́ẹ̀ a nísìn àwọn ẹlòmíì obìnrin mi á ní àwọn ò tiẹ̀ fẹ́ kí nǹkan kan kó yí padà lára àwọn so therefore jẹ́ rọrùn yín yìí màá wẹ́ lómi màá wẹ́ tó máa bá mi gbé wọ́n ṣe dáadáa wọ́n bá yàn gbóyún sí i ẹlòmíì àtòrí ẹ̀ á lọ àdọ́kítọ̀ wọn ẹlòmíì àtòrí ẹ̀ kò ní fọmọ lọ́mú kò ní fọmọ lọ́mú àná òun fẹ́ kọ́ ọmú òun kó dà àbí kó ṣe kankan so àárín yẹn fẹ́ kí báwa tọ̀wọ́ lẹ̀ sí. ní ìwọ̀nba ọgbọ́n tí ìmọ̀ mo ó yàtọ̀ sí ọ̀hún ọmú táyé ó yàtọ̀ sí ti kẹ́hìndé nítorí ọlọ́run gbé wá fún un. ṣé n ṣáyà sọ pé ọmú wà oyin òun. <laughs> èmi ọmọ ọpẹ ọlọ òkè òun èmi ọmọ ọpẹ ọlọ. ìjọba mi dàbọ̀ ni pé ohun tí o gbé wá ó yàtọ̀ sí tiẹ̀ bẹ́ẹ̀ ló yàtọ̀ sí tọ̀dọ̀ tèmi. so kò mí pé bóyá torí pé ẹnìkan ti rìnrìn kan lọ pé bóyá torí ẹ̀ àyàbí oyè má ti wò mí <laughs> pé ah, ah. bóyá torí ẹ̀ ah, ni ìmú ẹ̀ ṣe wá ṣe kí wọ́n ti ń pè é nǹkan tí eh, ìgbà tí mo wà nínú oyún nígbà tá a máa ń lọ fún ìdánilẹ́kọ̀ọ́ wọ́n máa ń pè ní antenatal class wọ́n máa sọ fún wa pé à ẹ̀yin tí ẹ máa rò pé bóyá torí pé ẹ máa fún ọmọ lọ́mú lọ́mú eh, ọmọ yín ṣe máa ṣe kí n pé ẹ máa rò bẹ́ẹ̀ ẹ fọ́ ọmọ lọ́mú o kí n kọ́ ń pé weight ọyàn yẹn òun ló máa ń jẹ́ kó sag kò sí bí ìwọ tó lọ́mú ńlá báyìí sí kò sí bó ṣe máa dúró definitely ó máa wá sílẹ̀ ni so kí ni ìdí tó ṣe ń wá sí ó ti ní wait ẹ ti jẹ́ kó ó ti jẹ́ kó dẹnu kọlẹ̀ sọ ẹ má bínú pé mo sọ pé dẹnu kọlẹ̀ mo kọ owó ilẹ̀ eh, wait eh, ẹ ti jẹ́ kó ṣe kí n kó owó ilẹ̀ ńgbà tí ńgbà tẹ́mi wà ní sisi báyìí sìn ọmú tèmi bó ṣe dúró rè ọlọ́run bù kàn mí dáadáa ṣùgbọ́n mo rí i pé ìgbà tí mo wà nínú oyún ó wá kún hmm. kíkún tó kún yẹn ó wá sílẹ̀ ni so òun ló jẹ́ kí n mọ̀ kí nǹkan táwọn ará ilé ìwòsàn sọ ó papọ̀ torí ó ti ó ti wú kò sí bó ṣe lè dúró so kò sí pé bóyá o fọmọ lọ́mọ o fọmọ lọ́mọ bó bá ṣàti wú tó bá ti lóyún tọ́wọ́n ẹ̀jẹ̀ ṣe kínní gbà pé ó nígbà kan tí mo ní àǹfààní láti wà níbi ìdánilẹ́kọ̀ọ́ kan tí ó jẹ́ nípa àti ọ̀rọ̀ obìnrin tó sì jẹ́ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ọmọ obìnrin gẹ́gẹ́ bí lọ́ládé ṣe sọ oríṣiríṣi ló wà àwọn olóyìnbó wa ni they come in different shapes and sizes bẹ́ẹ̀ ni àwọn kan wà tó jẹ́ pé láti ilẹ̀ bó ṣe bí wọn gígùn ni mm. kò sí nǹkan kan tó lè ṣe sí kò dẹ̀ sí nǹkan kan tẹ̀ wọ́n fọmọ lọ́mú o wọ́n ṣẹ́yún o wọ́n ṣẹ́yún o kò dífá fún nǹkan kan bó ṣe wà yẹn ló ṣe wà àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé pọ́ńtà ni òun tó bá wù ẹ̀ òun náà wù ẹ̀ padà <laughs> ni tó bá wù àwọn náà wù ẹ̀ padà àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n kàn gùn ṣùgbọ́n bóyá kókó orí ẹ̀ ó sì ṣe ṣùgbọ́n ó gùn sísàlẹ̀ àwọn kan àtẹ́gbẹ́ tí wọ́n ó mú ó ṣe fámíà sókè oríṣiríṣi ni ọ̀hún kò dẹ̀ ní ṣe pẹ̀lú pé bóyá torí pé eh, ó rìnrìn àrè kan àbò oníbàdókọ̀ kan àbí ikọ́ ẹyọ kan tó lè gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa ń gbà yẹn ikọ́ ẹyọ kan tó lè eh, tó lè ṣe tó lè mú kí ọmú kí ó wálẹ̀ òun náà ni Lọ́ládé ti sọ yìí pé ìgbà tóbìnrin bá lóyún tó bá dẹ̀ lóyún yẹn àwọn kọ́ nígbà yẹn wọ́n gbà wọ́n lámọ̀ràn wọ́n gba gbogbo alámọ̀ràn pé jọ́tẹ́ bá lóyún o ẹ gbìyànjú láti máa wọ bra gbogbo àkókò oyún yìí má jẹ́ kó ro ẹ lójú tó bá mọ̀ pé ó fẹ́ kí nítorí àwọn tissues àti àwọn iṣan tó wà nínú ọmú bó ṣe ń tóbi sí àwọn náà máa fẹ̀ sí àwọn náà máa try gbogbo àgọ́ ara obìnrin ló máa ń gbìyànjú àti yípadà láti lè gba ọmọ yẹn láti lè fàyè lẹ̀ fún iṣẹ́ tó yẹ kó ṣe tó bó ṣe ń tóbi sí yẹn gbogbo àwọn tíṣù yẹn àti gbogbo àwọn iṣẹ́ yẹn ló máa àwọn náà máa tóbi sí wọ́n máa fẹ̀ sí tó bọ́dẹ̀ ṣe ń tóbi sí wọ́n máa wúwo sí ẹ má gbàgbé pé omi ọyàn náà yẹn náà máa àyẹn náà máa máa wọ ọbẹ̀ sí tí o bá tó bá ti lóyún gbogbo ẹgbẹ́ ní sọ̀rọ̀ bá fò sókè kó lọ sókè kó ṣe dọ́kì kó ṣe kó lọ́wọ́ àmọ́ ṣóòye yìí ò ní àwọn èèyàn tó ní. oyún ńlá lè ṣe sọ pé ẹ ká máa ṣèdánilẹ́kọ̀ọ́ nítorí ẹlòmíín gbọ́ òun pé ẹ kò dára lẹ̀ ó kàn lọ ṣe pàkí àwa ó ṣe kíní kan kíní kan kò dẹ̀ rí bẹ́ẹ̀ àgọ́ ara obìnrin fúnra rẹ̀ ló ń dá yí padà. àti bí tábà ní ká tún wo kíkára mọ́ra náà ó pẹ̀lú obìnrin tí ò bá kára mọ́ra náà ó fà ilé ẹ̀ fún wa ó ṣe pàtàkì ó ṣe pàtàkì. ká mọ ká mọ ohun tá a máa máa jẹ kì í ṣe pé torí wo ní oṣù àti ìjọba pé. wọ́n ní apá mi kan tí mo fẹ́ sọ̀rọ̀ sí mm. lórí kan tí Fúnmiláyọ̀ sọ nísìnyí nínú oyún wọ́n sábà máa ń sọ pé ẹgbẹ́ ẹ máa bá wa jẹ́rìí tàbí kẹfì díẹ̀ múlẹ̀ bó bá tó bá jẹ́ rọ́ ni <laughs> ẹ sọ pé rẹ tó bá jò tán ni wọ́n ní oyún yẹn máa ń jẹ́ kí èèyàn jẹun púpọ̀ àbí hmm. àmọ́ ó wá ní ẹnìkan tí mo pàdé nígbà tó kó kẹ́ ṣe nìkan wá tóbi márùn àbí mẹ́fà àbí mélòó kan tó gbé nígbà tó wà nínú oyún wọn oríṣiríṣi àwọn aláboyún ló ti pàdé àwọn kan wà jẹ́ pé bá ṣe wà nínú oyún wọ́n má ti lè gbóòórùn ọkùnrin rice rice tó ń sè ní ilé kejì òun gangan ni ká lọ gbà wá wá jẹ ṣùgbọ́n mo lè láǹfààní láti pàdé àwọn aláboyún mi tó yẹ pé àwọn náà máa ṣe bẹ́ẹ̀ bó ṣe pé kí nìyẹn ò ṣe wọn wọ́n lè wò pé àti rachel ah àsáré lẹ́sẹ̀ àmì ẹ má wọlé náà wọ́n á dẹ̀ sẹ́ra wọn wọn ò dẹ̀ ní jẹ ohun wọn jẹ ara ń pè fún nígbà yẹn èmi wá fẹ́ béèrè torí àwọn kan máa sọ pé àkòṣe ṣe tó bá ti wà ní oyún tó bá ti wọ́n jọ máa jẹ́ náà ni o ò ní lè kọ́ o ò ní lè ṣe kí torí mo gbà mo fẹ́ gbà pé lórí kan tí fún mi sọ lẹ́ẹ̀kan ó ṣeé ṣe kó jẹ́ pé àìlè mú káramọ́ra àìlè sẹ́ ara ẹni yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé ara kan tó jẹ́ kẹ́lómi tóbi fa ẹlòmí máa jókòó sí di fíríjì mm. gbogbo tó bá wà ń bẹ̀ ló máa jẹ ẹjọ́. Mm. ṣé gbogbo ẹlòmí má bínú kí ìyá àfin wa tó dá wa lórí. <laughs> ṣé àlejò wa lórí ètò lónìí. ṣé mo pẹ́ lómi ọlá pé wọ́n ti ń sọ ayé ti ń sọ gbogbo èèyàn ti ń sọ pé lò tí èèyàn bá lóyún cravings cravings yẹn máa wá normally ẹlòmíì alóyún òun gan mọ tó jẹ cravings àmọ́ tóró ti máa ń gbọ́ pé nǹkan báyìí ló máa ń jẹ akọ ṣe pé Ọlọ́run ṣe pé dédé ìfẹ́ fried watermelon watermelon <laughs> ní. kì í ṣe pé <laughs> nǹkan kan ṣe náà bẹ́ẹ̀ yẹn ọmọ yẹn lè máa wọn lọmọ ló ń béèrè fún mm. ọmọ ẹ ló fẹ́ jẹ o kì í ṣèmi o kìíní kan kìíní kan o bọ̀ ní ọkàn ara ẹ mọ̀ pé o crave o crave fún kọ̀ọ̀kan o kàn wọ́n pé wọ́n ti máa ń sọ pé olóyún gbọ́dọ̀ crave mm. olóyún gbọ́dọ̀ crave so àárín yẹn òye mi so because wọ́n sọ yẹn o pé o ti lóyún I'm at liberty láti jẹ tó bá ń wù mí síbẹ̀ wà wá jẹ tán àti wá padà síbi tó ti ń bọ̀ àwa jẹ because ẹlòmíì tó bá lóyún ẹlòmíì kò kí ń sanra tó bá lóyún obìnrin mi ó máa rò nígbà orí kò ní oúnjẹ kan ò ní lọ lẹ́nu ẹ̀ tó bá dìbò bímọ tán tó bẹ̀rẹ̀ sí ń fọmọ lọ́mú láwa máa jẹ ibi yẹn tiẹ̀ ṣe é gbọ́ mm-hmm. àmọ́ pọ̀ mọ́ yẹn èwo ló ń fà lọ́wọ́ ṣé láti ló fà <laughs> kí ló ń fà ìyá àti. ìmọ̀ rẹ ló ń dúró sí ẹ máa dá ìbéèrè ìbéèrè méjì ní báyìí. <laughs> ṣé rí pẹ̀lú agbára ọlọ́run àti nípínlẹ̀ méjì hmm. ọmọ yàtọ̀ sọmọ hmm. bẹ́ẹ̀ bó ṣe sọ ara yàtọ̀ sára ẹlòmíì wà fẹ́ pé. sọ àwọn kan máa ń béèrè oúnjẹ lọ́wọ́ wọn mi jù lọ àwọn kan. ẹlòmíì wà fẹ́ pé tó bá ti gbóòórùn oúnjẹ yẹn ó máa ó sì lè sẹ́ra ló pé ah jẹ́ kí n lọ sè fúnra mi ẹlòmíì dàgbà ti dẹ́ pé wù ibẹ̀ yẹn láti máa parí ẹ̀ láti máa jẹ́ tán nígbà tí mo lóyún alákọ̀ọ́kọ́ báyìí sìn lẹ́yìn oṣù mẹ́ta àkọ́kọ́ tó bò mí tó ṣe gbogbo ẹ̀ mi ní kí wọ́n sì ń pè nìkan ṣùgbọ́n ṣe rí ti kejì èmi gan mọ̀ pé mo jẹun mo jẹ bó bá ṣe ń gbé wá mo jẹ títí dọjọ́ tí mo fi bímọ oúnjẹ yẹn ló lé mi dé inú tíátà oúnjẹ yẹn ni mo jẹ tí inú fi ibi tó fi lé mi dé so hmm. ẹ ti mọ̀ pé ara nǹkan tí ara tèmi bá béèrè fún ó lè má ìgbà tèmi èmi ò kì í ní cravings pé à ń béèrè gan-an ti ń ga fi bóyá mo fẹ́ mọ̀ mọ̀ tó bí ṣe bí ìgbà ìṣe the only thing tí mo mọ̀ ni pé wà á bá mi wá jollof rice o jollof rice pati wà á bá mi wá mo rántí ọjọ́ kan tí mo ní wọ́n ọkọ mi wọ́n ṣe pati ní ilé ilé alẹ́ kẹta àbí nǹkan ó lọ ó lọ gbà wá èmi tó jẹ́ pé mi ò ń ó nira fún mi láti jẹ oúnjẹ èèyàn hmm. ó lọ ó lọ gbà wá mo dẹ̀ parí ẹ̀ lórí ìjókòó yìí òun ló fi túmọ̀ sí pé ara nǹkan tára bá béèrè fún yàtọ̀ sáwọn tó yẹ kí wọ́n ń parọ́ ẹ̀ o inú mi ti ẹ̀ pé ìrírí oríṣi méjì bàbá kọ́kọ́ yẹn báyìí sì kò sí nǹkan tó ṣe fún mi mo dáná mo ṣe gbogbo ẹ̀ fúnra mi títí mo fi bímọ ni hmm. àfi ẹni tó bá ń ké bóyá ó ń parọ́ ẹ̀ pé bóyá òun náà fẹ́ ṣe bíi àwọn tó kù tó ọmọ yàtọ̀ sí ọmọ irú ọmọ ilé ìtì kejì tí mo bí yìí ó Ah, oúnjẹ ìyá ẹ̀jẹ̀ wọn. <laughs> oúnjẹ lọtí ara ṣe ń lóyún. oúnjẹ ṣíọ nínú nǹkan tí mo lè mọ ní pé owó sókè owó nǹkan tí mo mọ ní pé nígbà tí mo wà ní oyún ọmọ yẹn tí bá ti ń jẹun oúnjẹ yẹn á ti máa ṣe pùrù tó lè pé ẹ máa ẹni tó bá jókòó sí mi lẹ́gbẹ̀gbọ́n á máa rí kékeré á máa ṣe pùrù pùrù pùrù pùrù pùrù ibi pé inú ẹ ń dùn pé ah oúnjẹ dé <laughs> so ara yàtọ̀ sára hmm. nǹkan tó bá gbé wá ọmọdé yàtọ̀ sọ́mọ ọmọdé yàtọ̀ sọ́mọ. àwọn tó máa ń parọ́ gọ́ọ̀mẹ̀ntì àwọn tó àwọn náà mọ̀ kí ni káwọn jáde. tó láwọn míì wà tó jẹ́ pé kọ́kọ́ kì í ṣe wọ́n lóòótọ́ hmm. títí tó máa fi ṣe oṣù mẹ́sàn-án yẹn tán hmm. kọ́kọ́ ò ní ṣe wọ́n ẹlòmídàbà tẹ́kí láti láti oṣù kan títí di oṣù mẹ́sàn-án hmm. ni wàhálà ti máa ṣe kí wọ́n ti ń pè nǹkan míì tí mo dẹ̀ tún fẹ́ ka tiẹ̀ tún sọ lórí ọ̀rọ̀ àyípadà yìí tó dà pé ó wọ́pọ̀ láàrin obìnrin òun ni ikùn àti bẹ̀rẹ̀ bí títóbi ikùn àti bẹ̀rẹ̀ bí. bẹ́ẹ̀ ni à ń mú bọ̀ hmm. lẹ́sẹsẹ ni a ti sọ́tọ̀ mú. <laughs> a ti sọ́tọ̀ mú ikùn àti bẹ̀rẹ̀ bí. ikùn yẹn. ikùn yẹn tó ṣe bóyá nìkùn kí lára ṣe bí yẹn ó jẹun o ó jẹun o ó sẹ́ra ó sẹ́ra. ikùn tó gbé fún oṣù mẹ́sàn-án tó yẹ pé bó ṣe bọ́jọ́ ṣe ń lé sí i ló máa ma tóbi sí i. ló máa ma tóbi sí i. a lè fẹ́ ti kùn yẹn. Ah ẹlòmíràn àwọn ọmọ káwọn ọkùnrin míì á ní àgbẹ̀ tó bá ti ṣe díẹ̀ ó yẹ kó yí ipò yẹn padà sepo. ṣùgbọ́n ṣùgbọ́n ṣùgbọ́n ṣùgbọ́n ní àwọn nǹkan kan tí àwọn màmá máa ń ṣe fún gbà ẹ dúró ẹ dúró kì í ṣe pé ipò ò lè padà ọ tábánikà wò ṣé mo pé ọ̀nà méjì la fi ń gbà bí mi o lè gba abẹ́ fi bì wọ́n lè lè ṣiṣẹ́ abẹ fún ẹ obìnrin tó bá ṣiṣẹ́ abẹ fún kò lè láǹfààní láti jọra. Hmm. kò lè jọra bó ṣe máa wà nìyẹn bó ṣe máa wà nìyẹn ó kàn jẹ́ pé irú obìnrin bẹ́ẹ̀ hmm. ah, obìnrin mo kíra fún yín. obìnrin tó bá ṣiṣẹ́ abẹ fún kò lè jọra ṣùgbọ́n a máa mu nǹkan gbígbóná kò sí nǹkan tó máa ṣe sí nǹkan tó máa ṣe sí bó ṣe máa wà nìyẹn àfi tọ́nà tó bá ti wá jiná dáadáa o ẹlòmíì gbẹ́gbẹ́ bí lọ́lá ti sọ máa ń ní kó máa mu nǹkan tó lè yọ àwọn ẹ̀jẹ̀ yẹn àbí nǹkan ẹlòmíì gbà mo ti rẹ́ lómi jẹ́ pé iṣẹ́ abẹ ló fi gbogbo ọmọ tó bí àmọ́ ikọ̀ ẹ̀ ti flat ń sìn ìyẹn ìgbà táwọn ọmọ yẹn dàgbà tó bẹ̀rẹ̀ sí ń mm-hmm. work out mm-hmm. ikọ̀ yẹn padà ṣùgbọ́n normally kò sí nǹkan tó lè ṣe kò sí nǹkan tó lè ṣe bọ́ọ̀ tó bá jẹ́ pé mo fún rẹ lóbi yàtọ̀ sí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ rò ìlú ìlú ló bí sí ọ̀nà ìyẹn máa eh? mm. mo rí kàńgbà kan pé nílò ẹ̀ eh, bí ìgbà tí ọba fẹ́ ṣe ẹ̀ eh, iṣẹ́ abẹ tó bá ti gbé ọmọ yẹn jáde wọ́n á ti kó gbogbo ẹ̀yìn tó bá kò sí bó ṣe lè rí ètò bá lè lè rí lọ́mọ rí kókó sí bẹ́ẹ̀ ikú ṣe pé wọ́n ń kó náà nígbà ìkókó o lè ṣe kọ́kọ́ sí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwọ fúnra ẹ ló bí i wọ́n máa ń jọra fún wọ́n máa ń jọra fún wọn dáadáa wọ́n máa ní kó jókòó síbí wọ́n máa ẹ mọ̀ pé ìyàtọ̀ wà. wọ́n má jẹ bí mọ̀tọ́gbẹ́ máa ní wọn kọ́ máa ní kọ́ sọ aṣọ mọ́ ní kọ́ wọn waist trainer kọ́ ṣe oríṣiríṣi wọ́n máa wọ́n máa pariwo àmọ́ tó bá rí wọn tó bá ṣe tó ẹlòmíì máa dà pé kò tí bí kan rí ṣùgbọ́n àwọn tó ṣiṣẹ́ abẹ fún yẹn dandandandan ó mọ̀ ṣe rí bí iṣẹ́ abẹ ṣe yá tó iṣẹ́ abẹ yá ju kó fún ẹ rọbí. rọbí lọ bẹ́ẹ̀ ni. pápá kan ti ṣe àmọ́ ẹ̀ẹ́ tó bá parí òun ìrora ẹ ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìrora bẹ̀rẹ̀ torí o ò ní lè dìde wọn lè tètè kúrò nílé ìwòsàn tó bá ṣiṣẹ́ abẹ fún ó máa ń pẹ́ kó tó kúrò nílé ìwòsàn kò dàbí ìwọ tó bá yẹ pé ẹlòmíì tó bá dé òun lóbi tí ò sí nǹkan tó ṣe tó bá bí ìmọ̀ láago mẹ́sàn-án ó lè dín fún ọ̀kan ní kó máa lọ níbẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ iṣẹ́ abẹ ló fi ṣe o ilé ìdíje o ilé ṣe o máa máa máa ṣe gbogbo nǹkan fún ẹ ẹ lè máa ẹ wá worú káwọn ọkùnrin wò sí obìnrin tó fi iṣẹ́ abẹ tó fi gbé jáde kò lè ṣe nǹkan púpọ̀ in fact ó máa máa ṣe gbogbo nǹkan fún ni hmm. for some time torí láti tó láti jìnnà á máa jẹun láti ní strength nǹkan tó máa jẹ gan ó lè jẹ díẹ̀ díẹ̀ díẹ̀ àmọ́ ẹ lo ẹni tó yẹ pé ah, olúwa ó jẹjà bá mi yọjú kíní kúrò àmàlà tó ó wọ ó understand so bó ṣe rí ni ẹ káwọn kọ́ máa kọ́ máa wò náà kó tó nígbà tó máa sọ̀rọ̀ fẹ̀rẹ̀bí náà torí hmm. Hmm, àwọn ìyípadà kọ̀ọ̀kan wà tó yẹ pé àwọn ọkùnrin ó ti di nǹkan tó ń rí wọn lára ẹ̀ ọkùnrin ní òfẹ́ rí ìyàwó ẹ̀ nítorí àwọn òkèlè ń ṣàwọn ẹ̀yà aráalé ẹja dókè náà lérò pé ẹ̀ ń gbádùn bá ṣe mú wá ẹja dókè náà wọ́n padà bọ̀ kò ṣe má ní ni àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú ilé obìnrin ni mí òun. àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. márùn máa ṣoge márùn gbẹrẹ bí ẹni ẹgbẹ́ ń máa tó sẹ́ lá. kò ní rí tilé gbọ́. ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí àwọn gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ a kábọ̀ padà sórí ètò obìnrin ni mí mo lérò pé ẹ̀ ń gbádùn bí bá ṣe ń yànnà náà kókó ọ̀rọ̀ tá à ń sọ látàárọ̀ nípa àyípadà tó máa ń wáyé lẹ́yìn ọmọ bíbí ìyẹn fún lára obìnrin ní pàtó kó tó di pé a lọ fún ìsinmi ráńpẹ́ lẹ́ẹ̀kan Fúnmiláyọ̀ ó ń sọ̀rọ̀ nípa gbẹ̀rẹ̀ bí ilé tó jẹ́ pé ó máa ń sábà ṣẹlẹ̀ hmm. tóbìnrin bá ti ó náà tóbìnrin bá ti wà nínú oyún ló máa ń sábà wá sí hmm. ara obìnrin. ẹ mọ̀ èyí tí mo tí mo mọ̀ dáadáa wọ́n ní obìnrin ní tó bá tíkùn yẹn bá ṣe ń fẹ̀ sí ní tó bá ń yún ikùn obìnrin tó bá ń yún ikùn wọ́n ní ó máa ń fa fẹ̀rẹ̀ ẹlòmíì ẹ mọ̀ pé ara máa tóbi sí a máa ṣe wọ́n ní tó bá padà sí bó ṣe wà ẹlòmíì kò nífẹ̀ẹ́ bínú oyún dìgbà tó bá bímọ tán nítorí ara yẹn ó ti fẹ̀ sí stretch ó ti stress so by the time tó bá padà wá fẹ̀rẹ̀ bí máa wà ń bẹ̀ torí nǹkan tí òjò sí fẹ̀rẹ̀ bí ń bẹ̀ tẹ́lẹ̀ ni pé àyè gbà á láti fẹ̀ bó ṣe fẹ̀ tó ìgbà tí ò wá sí àyè ẹ̀ mọ́ tó ti wá ṣe kínní fẹ̀rẹ̀ bí ẹ̀ àyè àwa wà ń bẹ̀ mm. àmọ́ kí ló wá dé tó wá ń bí àwọn nǹkan gbogbo kínní ló yẹ kí obìnrin kó máa kó máa wò pé ah gbogbo nǹkan tí mo go through rèé mm-hmm. àmì pé mo bímọ lélẹ̀ mm-hmm. àmì pé obìnrin gidi ni níbo nísìn ní irú society tá wà yìí àmì bó ṣe ló dàbí pé ìwọ pé bí kan fẹ́ ta ẹnu. ṣé mo ké torí nǹkan àwọn nǹkan tá a ti ń sọ látàárọ̀ yìí ló ṣe wá kí àwọn ilé ìwòsàn míì sìn wọ́n máa ń sọ pé tí obìnrin bá ti fẹ́ bímọ ọkọ gbọ́dọ̀ dúró síbẹ̀ bẹ́ẹ̀ kó náà fojú ẹ̀ mo rí àwọn kìnnìkan lórí fún wọn tán ní ọkọ dúró síbẹ̀ ṣe ló fèèntì lẹ́ẹ̀mẹ́ta kò ṣe ní fẹ́ẹ̀sì. gbàdí gbẹ̀gbọ́n náà bá mọ̀ kó tó gbé irú wọn ìyá yìí pọ̀ ọ̀rọ̀ nù. ó ní òun gan fún ara ẹ̀gbọ́n kó tó di pé ìyàwó bímọ wọ́n ti admit yẹ. irú wọn lápọ̀tà láti ọmọ obìnrin mọ́lẹ̀ wọ́n máa na obìnrin náà yín wọ́n máa ṣe ẹ̀mọ́ kó tó ju wọ́n rí ó tó kọ́ wà mẹ́. kọ́ máa pè bó ṣe ń rọbí kan báyọ̀ báyọ̀ torí ẹ̀ báyìí torí kó mọ̀ má bínú ìyàwó ọlọ́run ẹ̀bùn kan wà lóye káwọn ọkùnrin máa fún ìyàwó wọn tó bá bímọ wọ́n ti ń ṣe ní ah, ìsọmọ́ fún wọn ní push gift. Eh, mo tún rí kinní kan eh. kà náà tán ní ẹmọ káwọn míì máa wà tẹ́lẹ̀ pé wọ́n ní push gift wọ́n ní eh, wọ́n lè fúnyàwó wọn ní ọkọ̀ hmm. àbí kan fún wọn ní ilé ẹni tó wá sọ pé o ò ní láti o kò ṣe pé kó dúró ìgbà tó o bá ní owó ọkọ̀ hmm. àbí owó ilé kò sí bí ìgbà náà ṣe lè kéré tó bí àjẹ ìṣerú ẹ̀gbà ọ̀run tí ẹ̀ fún pé o ṣe o okú àjàbọ̀ okú iṣẹ́ ti ọmọ jáde nítorí ọ̀padà sórí ọ̀rọ̀ gbẹ̀rẹ̀ bí ó ní àwọn ọgbọ́n táwọn èèyàn dá sí nísìnyí hmm. torí eh, wọ́n ní nǹkan tó máa ń fà òun ni ti skin tí o bá ti lè gba sísanra yẹn mú hmm. tí o bá ti lè gba fífẹ̀ yẹn mú tó ti fẹ̀ tán ló máa máa bẹ̀rẹ̀ sí ní yíyọ yíyọ tó bẹ̀rẹ̀ bí yẹn yọ òun náà fi fi àyè gba ara yẹn láti lè fẹ̀ débi tí o bá fẹ́fẹ́ rẹ̀ òun lè ṣe pé tẹ́lẹ̀ mi bá ṣe ń sanra sí i àti sáré yọ ní eh, ààrẹ Eh, ọlọ́run kò bá wa ṣe pé láyé ìsìn àwọn kan ti wà tẹ́ pé wọ́n fẹ́ràn ṣùgbọ́n mi ò tí ì rọ́kùnrin tó fẹ́ràn ti oyún yẹn torí yẹn máa ń dúdú bákan kì í eh, pupa kì í ṣe àwọn ilé tó máa ń rẹwà táwọn ọkùnrin láìpẹ́ nísìn àwọn dúdú dúdú fàkíà fàkíà tó máa ṣe fàlàfàlà. àmọ́ <laughs> èmi ti rí ọmọbìnrin tó yẹ pé kò sọ̀rọ̀ rárá o ah, bẹ́ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ó nígbà kan tó jẹ́ pé ìgbà tí mo wà nílé ìwé gíga fún àpẹẹrẹ mi ò ní bẹ̀rẹ̀ ní kankan mo dẹ̀ sọ́ra kò sí ẹyọ kan báyìí bí tí wo kéré mọ lára ó lè láwọn ọlẹ pa ní yàrá mi tó jẹ pé ẹyin ẹsẹ̀ wọn báyìí gbogbo bí apá wọn kò sí lára mi tẹ́lẹ̀. ọmọ mi ẹgọ kò ń wọ torí amles là ń wọ secondary school amles gown ọmọ yẹn ò lè wọ amles ó gbọ́dọ̀ wọ cardigan. ẹ ọ náà ti sọ pé tí ara ẹni ò bá ti lè gbà mọ́ tí skin yẹn àwọ̀ àwọ̀ ẹnìyẹn tí wàá ti lè gbà mọ́ ló máa máa fèsì. ẹ ibi tó fẹ́ ibi tó lè fẹ́ mọ́ náà ló ti fẹ́ mọ́ nìyẹn ní tó wà bẹ́ẹ̀. ó lè ní kinní kan náà báyìí bíi. ṣùgbọ́n ó ní àwọn òróró tí wọ́n máa ń fi pa wọ́n tẹ̀ ní pé tó bá tiẹ̀ tí kò ṣe nínú oyún nìkan gan pé tí o bá ti tí o bá fẹ́ jáde mọ́ lára gẹ́gẹ́ bí èèyàn tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ pé o fẹ́ yọ sí mi níbi ìbàyẹn tí o máa mọ̀ tó máa bẹ̀rẹ̀ sí ní yún ẹ̀ tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní yún ẹ̀ yẹn tí o gbọ́n notice pé àwọn dàpọ̀ ń sọ ara sí hmm. ṣáà máa fi òun ló pa ẹ̀mí gbàdúgbò ìyàwó kòmínátọ ẹ àdé àgbọn kankan yẹn kì í ṣe òróró tẹ̀mí ń dání <laughs> tẹ̀mí ẹ̀mí ẹ̀mí díẹ̀ náà ẹ̀rọ máa fi pa ẹ̀ bá fi pa àmọ́ àti ẹ̀ máa rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aláboyún pápá jùlọ láyé ìsìn yẹn lọ́wọ́ kan àwọn tó ń jẹ fọ́tò ṣùgbọ́n máa rí wọn máa dán ní kólá kì í ṣe bókàn ń dán lásán ẹlòmíì torí bẹ̀rẹ̀ bí ẹ̀ náà ṣe fi. ẹ ṣe ikùn tí irúfẹ́ rẹ̀ bíi ti kùn yẹn ní ìsìn ǹjẹ́ ó lè kúrò bẹ́ẹ̀ mọ́. ó bẹ́ẹ̀ tàbí má jáde rárá àmọ́ bí kò bá ń yàn nǹkan ó máa fọmọ rẹ. àwọn àfòróró pa á yàn wá ti fòróró pa sílẹ̀ gan máa yàn torí bá ṣe yàn yẹn gan ló tún máa jẹ́ kó jáde sí i. then another ìyípadà tí mo tí mo mọ̀ òun ni pé nígbà mi obìnrin tó bá lóyún nísìn tó bá yẹ pé bàtà size thirty nine lòun ọkọ̀ tó lóyún. a <laughs> di forty two. bàtà tó bá lóyún ó di pé kó máa wọ forty two. ẹsẹ̀ àwọn ẹlòmíràn tẹ̀ nílé gbé ẹsẹ̀. ẹlòmíràn nílé wọ ṣùgbọ́n ẹlòmíì ò nílé onílé ìrìn gan torí ẹsẹ̀ á ti wú á ti. ẹ dúró mo fẹ́ bèrè bírù ìmúra ẹ̀ ń sìn kí ló máa ń fà á jẹ́ pé olóyún àti múra wàhálà ni àti wọṣọ ẹmọ àmọ tẹ́lẹ̀ tó bá rí gẹ yìí tẹ́lẹ̀ baby girl ni nísìn kókó tí ẹ màmá wa mo fẹ́ kẹ́ bá a wọ́n lẹ̀ sí. <laughs> ẹ mọ̀ pé bó ṣe wà yẹn bíi pé ó gbé ẹrù wípé kókàn kíkiní yẹn ṣáà ti ẹ̀ kọ́kọ́ kúrò ní ara ẹ̀ náà kó ti ẹ̀ kọ́kọ́ ní ìsinmi tó dábàá ti ẹ̀ sọ pé yá já lọ sí ibà yìí akọ̀já ṣe kí ẹ bá tẹ bá ní yá à lọ sí ibà yà kàn bóyá ẹ ti ẹ̀ fi ipá mu a kàn wò ó já ṣàjẹ́ kí n ti ẹ̀ wọ̀ nǹkan kan já ṣàjẹ́ kí n kí n kan wọ́n sì gbà tí mo fẹ́ bí àkọ́bí mi ń gbà yẹn irun tí mo gbé lọ hospital hmm. tí mo fi ah kò yẹ kó yẹn lórí èèyàn èmi gan mọ̀ kò yẹ kó yẹn irun yẹn á ti wọ bẹ́ẹ̀ bí irun yẹn á ti wọ bẹ́ẹ̀ bí oṣù kankan níbẹ̀ mi gbé lọ́ọ̀tù lọ́ọ̀tù ṣé bó ṣe fẹ́ gbé ohun bímọ yìí lọ mo màá tún lọ́la màá tún lọ́la àti jókòó àti jókòó ayọ̀ mi wá ti dẹ́n pé tó bá ti jókòó bẹ́ẹ̀ bí ìṣẹ́jú mẹ́wàá báyìí ẹ̀yìn ti ń ró ẹlòmíràn lọ́wọ́ sọ́ra ẹ̀ gba sùúrù pé fẹ́ máa jókòó ṣe ń ró bíi pé kókàn ti yára kíkiní yẹn tí a ti já bọ́ ẹ̀wọ̀n wọn ló ṣe dàbí pé bóyá tí ọmọ yẹn bá ti jábọ̀ ìtura gidi ló hmm. máa ń dé bá torí tó. wọ́n aráwọ̀ lómi tó ń lóyún bí wọ́n ní celebrity kan tó bímọ láìpẹ́ kìkì àbí nǹkan. Ah. Ah, ẹ mọ̀ ṣá sọ pé àbí. kì í ṣe òun nìkan ṣe pé sọ ni pé lóòótọ́ wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ bọ̀ ẹ jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ ọjọ́ ó lè jẹ́ pé àwọn ọjọ́ tó dáa wọ́n fi ń hàn wá láìpé ah, ọjọ́ sí ara wọn ara wọn ṣe dáadáa. ó lẹ́nu tèmi àti Fúnmiláyọ̀ mọ̀ Fúnmiláyọ̀ lè máa sí bẹ́ẹ̀ nígbà tí ó gbé orí yẹn jalè àmọ́ ojú wa báyìí láti bẹ̀rẹ̀ hmm. títí dé òpin ó dẹ̀ mọ́ mi ṣe títí ó ń ṣe kódà gan ń wá sójú ẹ̀rọ mú màmú ọ̀rọ̀ ẹ̀rọ ọ̀gbọ̀n kó lóyún ikùn ẹ̀dẹ̀ yọ ṣùgbọ́n náà kàn fún lórí ọ̀fẹ́ pé àwọn ètò tó ń ṣe tábìlì máa ń wà wájú ọ̀sọ̀kọ̀ sí pé oyún ń yọ àbí nǹkan ẹni tí mò ń sọ yìí ó sì ka ìròyìn lórí Kaftan TV olóyìnbó níjọ́ Friday ó dẹ̀ bímọ ní Monday. ara ti ẹ̀ dá nìyẹn kò dàbí àwa tó jẹ́ pé imú wa bá ìfẹ́ rẹ̀ gbogbo pimples ojú wa bá ìgbẹ́ gbogbo. ẹ àmọ́ níbẹ̀rẹ̀ òun náà ní àwọn pimples yẹn gbogbo àfi bí ewo. nǹkan kan ṣàlùwà tó jẹ́ pé bí ewo ló ṣe rí níbẹ̀rẹ̀ tó yẹ kó fi bí ọ̀sẹ̀ bíi mélòó kan àjẹ́ kó gorí afẹ́fẹ́ ìgbà tí ara ẹ̀ wá padà sípò ó dẹ̀ gbé lọ́bẹ̀ tí àwọn kan wà bẹ́ẹ̀ tó bá jẹ́ wá ní àyípadà kan tí mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀ tó jẹ́ ń pé kò wọ́n sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbogbo ikùn tá à ń sọ gbogbo imú tá a rí là ń sọ àwọn ẹlòmíín wà tó jẹ́ ń pé nǹkan tí wọ́n bá fẹ́ra lẹ́yìn ìgbà tí wọ́n ti bí ọmọ tán kò ṣe sọ síta mo rí kinní kan lórí fọ́nrán gbàgbọ́ tí arákùnrin yẹn ké gbàjarè síta pé kàn jọ pé òun fẹ́ òun nífẹ̀ẹ́ ìyàwó Mm. òun ò fẹ́ fi ìyàwó òun sílẹ̀ pé àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ti wá ń kọjá kínní nígbà lẹ́yìn ìgbà tó ti bímọ tán ó rà pé iṣẹ́ abẹ ló fi bímọ nígbà tó wá ti bímọ tán bóyá bíi pé àwọn walls ní mm. abdominal walls yẹn kò close tán mm. lọ́rọ̀ kan ṣá ìyàwó ẹ̀ ò lè bóyá tó bá fẹ́ tọ̀ kò lè hold it up for a long time then ìgbẹ́ náà gbà mí wọ́n lè wà lórí bẹ́ẹ̀dì kó ti jábọ́ bẹ́ẹ̀ ṣe wá fò dìde nǹkan tí ò kí ń ṣe tẹ́lẹ̀ áfíyẹn ni òun náà mọ̀ pé ọmọ tó lẹ́yìn tó lẹ́yìn ìgbà tó bímọ ni kí ní ẹ bẹ̀rẹ̀ pé kò jẹ́ kó kí ló wà padà sílé ìwòsàn ọ̀kan táwọn náà sọ fún yẹn pé kó padà sílé ìwòsàn a jẹ́ pé iṣẹ́ abẹ wọn ò ṣe dáadáa pé kó padà sílé ìwòsàn bóyá bí wọ́n ti ń ṣe nǹkan kan tiẹ̀ ti fàyà bí wọ́n ti ń ṣe nǹkan. yàtọ̀ sí yàtọ̀ sí tiẹ̀ bóyá ká sọ irú tọ̀dọ̀ mi báyìí sí tó jẹ́ pé bóyá iṣẹ́ abẹ la ṣe ó tó bóyá bíi lẹ́yìn ọdún kan tí mo tí mo bí ọmọ mi ni mo tó bẹ̀rẹ̀ sí ní fíìlì nǹkan ẹ mọ̀ bí kẹ́kọ́ yín náà ilé nǹkan náà hmm. kéèyàn fíìlì ẹ̀ hmm. fún bóyá bíi ọdún kan mi lè fíìlì nǹkan kan abẹ́rẹ́ padà lọ sílé ìwòsàn wọn á ló nọ́mà ok ìyẹn ni bẹ́ẹ̀ ní fún odidi ọdún kan yẹn ọdún náà fẹ́ jẹ́ kó yé mi dáadáa fún gbogbo ọdún kan yẹn tí nǹkan bá kàn yín ní ìgbà ẹ̀ ní mọ́ bíbá ẹ̀ báyìí kébí akọ́tì ẹ̀yí mi lè kọ́ náà bẹ́ẹ̀. ẹ̀ ní wọ́n gbé nǹkan ṣẹlẹ̀. àwọn jẹ̀ ìtàwọ́n lè padà sílé ìwòsàn wá ní àpé ó nọ́mà tó bá yá àṣẹ nígbà tó dẹ̀ yá lóòótọ́ ó padà ó padà. ẹ àyípadà kan tó wà tó ṣe pàtàkì hmm. òun ni pé béèyàn bá ṣe ìbímọ tán bó jẹ́ ṣe abẹ ènìyàn bó jẹ́ ṣe bó jẹ́ ìtóbi fúnra ẹni ẹ jọ ìgbà wo ló yẹ ká padà sí máa ṣeré ṣeré pa. Ah, mo láyọ̀ tó máa ra lọ mi ò tẹ̀ mọ́ bí mi tó ń lọ nítorí ẹni nítorí èyí tí mo bẹ̀rẹ̀ àyípadà tó ṣe pàtàkì nítorí ẹlòmíì tó bá ti bímọ tán báyìí àti mm. àti fẹ́ẹ́ níbàásùn mm. pẹ̀lú ọkọ ẹ̀ àbí mm. kò ní wù ú ẹlòmíì inú oyún inú oyún ló ti máa ní kò alóhùn ti jẹ́ yó ìbò ti jẹ́ pàtí mo jẹ́ yó ṣàlù fún wa <laughs> nígbà tó mi ìṣe kankan mọ́ mm. àyípadà kan dẹ̀ ní ìwà ìgbà tó ṣì wà ní kínní wọn bá ṣe máa ń sáré léra wọn kiri <laughs> nísìnyí ó wá di pé ó ṣẹlẹ̀ tán ẹ wá lè ṣe òun fẹ́ mọ̀ oṣù mélòó ọ̀sẹ̀ mélòó tá a bá ṣe ìlú ọ̀tún la lè bẹ̀rẹ̀ sí ní ṣeré gíní padà. gẹ́gẹ́ bí àwọn dókítà àwọn dókítà ní pé after six weeks bí ẹ ti lè bẹ̀rẹ̀ ìbá àṣìṣe abẹ ìbá àṣe ìbá àṣìṣe abẹ ìbá àṣe whatever bí after six weeks. ìwọ mo gbọ́ sọ pé tó bá ti lè jẹ́ pé òun lòún dá òun yẹn bí oṣù mẹ́ta. àní mo rí mo kájú sọ ó máa sọ pé ó ti jẹ pé ìbẹ̀rù yẹn ṣì wà ní ara ẹ̀. àyíkó kà lórí fọ́nrán ọmọbìnrin kan ní olókùnrin wa lọ́wọ́ kan kọjá yìí. lẹ́yìn two weeks òun ti wọ́kọ̀ òun mọ́ra pé aláyé wa ń bí kí ló wá. ṣé kì í ṣọ́ọ̀kì? wọ́n ah! á ti lọ bí eh, eh, eh, ọmọ kejì mi tẹ́lẹ̀ kí iṣẹ́ abẹ ni mo fi bí àwọn ọmọ mi méjèèjì nígbà tó di ọbí ọ̀sẹ̀ kejì mo wọ́kọ̀ mi mọ́ra pé ọkọ mi ní ara mo bá mi mo kò bá mi mo ní kí n ní ẹlẹ́rìí máa ṣe díẹ̀ díẹ̀. kọ́kọ́ tó lè ṣẹlẹ̀ lóòótọ́ kò lè sí nǹkan tó ṣẹlẹ̀ so ara yàtọ̀ sára ẹlòmíì wá sẹ pé ìbẹ̀rù nǹkan tó go through nígbà labour ẹ̀ and all of that ni ó fi máa sọ pé ah mo ti ti kìíní ṣùgbọ́n wọ́n máa sọ pé ah ọlọ́run máa fi gbàgbé sí hmm. ṣé ọlọ́run fi gbàgbé sí ti mo ṣe wà báyìí àfi tí bá rí ojú abẹnugan ni wọn pé à òkè mo ṣe kí ni ọlọ́run ti fi gbàgbé síbẹ̀ àmọ́ ní àwọn méjì tó ti wà lé a ti fi bàtà kọ́ hmm. ọdẹ ti kú. ọlọ́run bá wá ṣe surprise party. ọlọ́run bá wò mí ṣoṣo àwọn òbí náà ṣàánú ọmọ ẹ̀ má jẹ́ surprise ẹ̀ kìíní ìyẹn ni pé <laughs> ìtọ́jú àwọn <laughs> àyípadà yẹn ò ń ṣe nǹkan kan bàbàrà ẹlòmíì tó ń lò ó. ó dà fún mi ó yàtọ̀ ó yàtọ̀ síra olúkàlùkù ṣe lè gbà nǹkan mọ́ra pé tí bàṣẹ wà yìí sí bàbá ń wọ fún mi láyọ̀ tó bá ń wọ ọ̀sán tí mo wọ ọ̀sán tí lọ́ládé ń wọ ọ̀sán tọ́bẹ̀ yẹn bá gé àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ bá ṣe máa ṣe ló yàtọ̀ síra wọn bí àṣẹ lẹ́yìn ìgbà tó bá tọ́jú ẹ̀ tó bá jiná tán ẹlòmíín ni wàá máa wò ní a máa fọwọ́ pa ni ẹlòmíín olúkálùkù èmi gbàgbọ́ pé ẹlòmíín láti láti bẹ̀rẹ̀ ó lè má mọ̀ sàn ó lè má mọ̀ sàn ẹlòmíín ò ní fọwọ́ kan ọ̀bẹ mọ́ àbí kó má wọ kíkì irú ìrírí tí mo nígbà tí mo bí àkọ́bí mi mo rántí pé ṣe lọkọ mi bẹ̀ mí ni pé àṣẹ ní rárá torí pé ìrírí yẹn kò ó pẹ́ kó tó kúrò lórí mi ká tiẹ̀ tó sọ pé afẹ́ṣe kọ́kọ́kọ́ ó fẹ́ tó bí ábí oṣù méjì o kúrò lórí mi ṣùgbọ́n nígbà tó yá tí mo tún bí kejì kò sẹ́ni tó kọ́ tí mo tún ní sẹ́ni ìyẹn ò fún mi ní wàhálà hmm. so nǹkan tó ní kálukú bá fojú wì ló máa hmm. nìta mí pé à ah, ó dáa o bóyá ká ṣe bóyá ká má ṣe. Hmm. so ìyẹn ni pé ńgbà mi tó béèrè mi bá sá fọ́kọ ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe ká ṣe pé ó mọ̀ mọ̀. torí eh, àìyípadà kan tó tún so mọ́ ilé ìtàsán kẹ́yìn òun náà ni ìrẹ̀wẹ̀sì ọkàn tó máa ń dé bá àwọn míì ìyẹn ni postpartum depression tó ẹgbẹ́ ìlú lóòótọ́ inú ìgbà mi lè gbé ọmọ. mo rí kí ọmọ kan kò lè fún ọmọ ẹ ló bẹ́ẹ̀ mo rí tó mọ ẹ bá ń kí á ní gbé kúrò nítòsí o fọwọ́ kan mọ ẹ bẹ́ẹ̀ni mo rí kọtọ ní ó ń mú ọmọ yẹn ó ń kìbọ inú eh, bathtub pé ó fẹ́ ó fẹ́ drown ẹ ìkíni kò ṣe pé bóyá òun náà ṣeré tí mo sọ èyí tọmọ ẹ bá ń ké á gbé kúrò ìfà kò bọ́ta lọ́jọ́ ní mi ni ó ní kí ló ṣe pé kí ló celebrate ìgbà tó yá ibi tí kinní yẹn bá dé ó máa yẹ pokùnso hmm. ó pokùnso fúnra ẹ gbogbo ibi tó ti ń ṣe kinní yẹn ló yẹ kó ti ilé ẹ̀kọ́ ti ṣe àkíyèsí ẹ gbogbo gbọ́dọ̀ àgbà tí ó máa padà sórí kó fún kó fún wọn fún lóògùn ó bá fún lóògùn kò ní í lò ó a kàn máa wọ ọmọ yẹn ti ríra ti ríra ẹnìkan gbé àwọn ìyá ìyá àti bẹ̀rẹ̀ sí ẹ̀yà pé ìyá mi tó kórìíra ọmọ ìdílé àwọn ọmọ tó fà á nì hmm. ẹlòmíì ò dẹ̀ ní mọ̀ pé ìdí tó ń ṣe kórìíra ọmọ yìí nìyí. ṣé wọn kí èdè àbí wọn àti jẹ́ kí gbogbo wàhálà tó máa ń tó máa ń so mọ́ oyún tó máa ń so mọ́ eh, e, e, bíbí ọmọ tó máa ń so mọ́ títọ́ ọmọ at the early stage ló máa ń jẹ́ káwọn ẹlòmíì ṣe kínní ẹlẹ́lòmíì bá ti jẹ́ kó máa wọ̀ ké ẹmọ̀ kọ́ mọ̀ mí wà ti jẹ́ pé oṣù mẹ́ta ń gbà mí kò ní sùn lóru hmm. ẹnìkan ló fi ń pa lára hmm. bẹ́ẹ̀ ìyá yẹn á dẹ̀ wò pé wàhálà ìṣòwò àpò ọba ìṣòfẹ́ pa mí ni hmm. kí ló dé kí ni kí wọ́n ti ń pè é ènìyàn yẹ ká tètè yá máa wọ̀ ọ̀jẹ̀ kó ń ṣe ìrìn àjò tó ó dà pé ó yẹ kí gẹ́gẹ́ bí àwọn òyìnbó ṣe sọ nísìnyí pé kọ́ máa fún bàbá náà ní paternity nítorí tí wọn bá fún bàbá ní àyè láti tọ́jú ọmọ pẹ̀lú ìyá ẹ̀ tábà ní tọ́ra wa tóbìnrin bá ẹ̀ṣẹ̀ bímọ ó dà borí bàbá ló máa ń pé jù lákòókò yẹn bẹ́ẹ̀ ni torí àsìkò yẹn kò sí bó tiẹ̀ ṣe lè kó má ní postpartum depression kó ara máa kọ́ ẹ́ díẹ̀ ṣé ní tó ẹ̀ṣẹ̀ tó ẹ̀ṣẹ̀ ńlá inú ẹ̀ tí ọgbẹ́ wà lára tọ́pẹ́ bá gé mi lọ́wọ́ mi mọ bó ṣe ń ṣe mí kó tó kú ẹni tí wọ́n la inú ẹ̀ èmi gbàgbọ́ pé ó ṣe pàtàkì gbogbo nǹkan tá à ń sọ yìí máa padà sórí nǹkan tí Lọ́ládé ti sọ láti ìbẹ̀rẹ̀ ètò wípé ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọkùnrin àtàwọn tó bá yí ìyá ọmọ ká ẹ má rò pé gbogbo ẹ pé ó kàn ṣàdédé yí padà ọkọ̀ bímọ inú ẹ̀ òdò ẹlòmíràn tún máa sọ̀rọ̀ sí ìyá mo kàn bímọ inú ẹ̀ òdùn kínní kan ṣùgbọ́n gbogbo kínní yẹn wọ́n ló láwọn hormones lára àwa obìnrin tó ń control gbogbo kínní yẹn tí ara ò bá dẹ̀ ti release hormone tó yẹ kó release lákòókò tó yẹ kó release yẹn wàhálà ló máa ń dálẹ̀ ó ní tóbìnrin nígbà tó ọkùnrin àti tóbìnrin bá parí ìbálòpọ̀ ńgbà mi máa lóbìnrin mi máa dì mọ́ ọkọ ẹ̀ pẹ̀lú máa kì í ṣe kóbìnrin yẹn mọ̀ náà dì mọ́ nítorí mo pẹ́ lómi kọ́ọ̀lù pé ọkọ̀ mọ̀ mọ̀ lọ́bọ̀ ọkọ̀ ẹ̀ ẹ̀ ara àgọ́ ara wa òun ló ń release wọ́n ní ìyẹn pàápàá wọ́n pè ní oxytocin lórúkọ hormone àti àwọn hormone bẹ́ẹ̀ lóríṣiríṣi lóríṣiríṣi tó téèyàn bá bímọ tán tára ò bá release hormone tó yẹ kó release tó máa múnú ẹ̀dùn mm. bá ṣe ń rẹ́rìn tó má sọ̀kọ̀ tó pa ẹ́ lẹ́rìn kì í ṣe pó kàn déédéé rẹ́rìn ara ẹ ló ń dáhùn sí tó bá ti gbọ́ ọ̀kọ̀ tó sọ tọpọlọ ẹ bá ti gbọ́ wọn ní brain ní center gbogbo ara á release mm. gbogbo hormone tó yẹ kó release tí ìbá dẹ̀ ti release ẹ̀ wàhálà ló máa dálẹ̀ ó o àyípadà lẹ́yìn ọlọ́run àdúrà ẹ wo èèyàn ara lé ẹ jẹ́ ká ṣẹnu wa ní dédé ṣíbí níbi tá a bá dé yìí ètò àsọ lórí àyípadà lẹ́yìn ọmọ bíbí òun náà tó bẹ́ẹ̀ alérò pé ti rí ẹ̀kọ́ kan àbí òmíràn ti rí kọ́ lónìí pé ńgbà míì kì í ṣe ó kọjá agbára obìnrin yẹn kì í ṣe nǹkan tóun fúnra ẹ lè control mọ́ ó ti yíwọ́ ká máa fàdúrà ká máa fi ti àwọn ìyàwó wa àtàwọn dádì wa náà bàbá ti lóyún bá olúwa ṣàbámi sọ láyọ̀ má jẹ́ kó ṣe kinní kan má jẹ́ kó àdúrà ṣe kinní ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ wo àárín ìjù báyìí lọ láti orí ètò obìnrin ní mílíọ̀nù láti ọ̀dọ̀ olúwa fún mi láyọ̀ ọ̀ṣọ́ ìdábìrì fún mi pé káfíńrì àtàrí pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni káfíńrì àti ìdùnnú pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ orúkọ mi kò ní padà péjọ nígbà tí mo ẹ ṣe púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa lénìí orúkọ tèmi ìjọ ọlọ́ládé aya ọ̀kẹ́ káfayọ̀ káfi pàdé ní ọjọ́ mìíràn dàbọ̀. kò ṣe má ní ni àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú ilé obìnrin ni mí òun àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. máa rìn máa ṣoge máa rìn gbẹrẹ bí ẹni ẹgbẹ́ dùn máa tó sẹ́lá. ó ń pè ní abala. kò ní rí tilé gbọ́ ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ìyàwó gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ mi.